أعوذ بالله سميع العليم الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله على أنعمه علينا ظاهرة وباتنا نحمد حمدا كثيرا ونشكره شكرا جزيلا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلاة الله وسلامه على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن والاه بإحسان إلى يوم الدين أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba tó ṣe pé òun náà ni ó tún jí wa sáyé lẹ́yìn tí ó ti pa wá ọ̀dọ̀ ẹ̀ náà là á padà sí abẹ́ ọlọ́run ọba wa ìgbàkúgbà tí yóò wá kàn wá náà kọ́lọ̀ kó jẹ́ àrí ìsìláàmù òdodo múdọ́dọ̀ rẹ̀ àwọn tí wọ́n ti lọ kí ó gbà wọ́n lẹ́rú kó bá wa ṣàforíjì fún àwọn tó jẹ́ mùsùlùmí kó sì bá wa làwọn kú nínú ìyà sáré àti ìyàtọjọ gbèdé àlùkìyàmà àwa náà kó mọsálà ìwà táwa náà ní ẹni àlìjánà à ń jẹ́ òye pé kò sí ẹlòmíì má tó yẹ kí a máa jọ́sìn fún lẹ́yìn ọlọ́run ọba ọ̀kan ṣoṣo allah subhanahu wa ta'ala àtúnjẹ́rìí pé anábìwa muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ rẹ̀ náà ni ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kó máa bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹnì wa sí àárín ìlànà tí wọ́n fi lẹ̀ nídìí òdìdí ọjọ́ ìgbéǹde àkèyàmọ̀ ìkúwátàlì iman ní ìtẹ̀síwájú lórí ọ̀rọ̀ tí a ń bá lọ lánàá òun náà ni ọ̀rọ̀ nípa alẹ́hásẹ́l ìlara inú níbí ni ẹ̀tàánú tí àwọn olóyìn gbóǹpé ní jẹ́lọ́sì àbí envy kéèyàn máa lára oore tí ń bẹ lára ẹlòmíì àwọn afẹ́ẹ̀sì wọ́n sì jẹ́ àmọ́ yìí pé ìlara yìí ó pín sí ọ̀nà mẹ́ta àkọ́kọ́ ń bẹ ni pé kéèyàn kan máa lára ẹni tí orí ń bẹ ní ọ̀dọ̀ rẹ̀ kò fẹ́ fún rẹ̀ kò sì fẹ́ fẹ́ lòmíì ìkànnì yẹn ẹlẹ́ẹ̀kejì ó ń lára ẹni o mo fẹ́ kí oore o kó kúrò lára ẹni tọ́lọ́ ń sọ̀rọ̀ yẹn fún kó wá bọ́ sí ara rẹ̀ fúnra rẹ̀ ìlara náà nìyẹn náà òun ni pé ó kà fẹ́ kó oore o kó mọ̀ jẹ́ tẹ́ni o kó mọ̀ jẹ́ tiẹ̀ kó sì lọ jẹ́ tẹlòmíì àbí wọ́n lọ́wọ́ sì tún sọ pọ́nà méjì náà ló pín sí fábí wà ní ìmá sọ ìwọ ọmọ ìyá mi wọ́n lára ẹ̀ńtọ́ lọ ń bá sórí fún ọ nínú àwọn àyà tí a wà kà fúnra wa nínú Al-Qur'an ká tó mú àdéhùn wa sábà wo Suratul Nisa. Aya fifty four olúwa wa ẹlẹ́dàá wa ní a'udhu billahi minash shaitanir rajim am yahsuduna an-nasa ṣé wọ́n máa lára àwọn èèyàn bí tí wọ́n máa lára orí tọ́lọ̀ bábá ti bí èèyàn bí àwọn èèyàn náà ní méjèèjì ṣùgbọ́n àwọn ẹni àkọ́kọ́ àwọn náà ni àlàáfíì dóòlù àwọn onílara àwọn ẹni ẹ̀kejì àwọn ni almasudun almasud almasidun almasidun àbí masudun ẹni tí àwọn tí wọ́n ń lara ọlọ́run ó ń kìlọ̀ ọ̀gbẹ́ni kọ̀ọ̀kan wa pé táàmù alára alẹ́ àdáwò lọ́wọ́ mi pọ̀ sí i àwọn èèyàn tọ́lọ̀ bá bá sóre fún látọ̀dọ̀ rẹ̀ bí ọlọ́ni pàkọ́dé àtẹ́yìnà àlà Ibrahima alkitaba wal hikma dájúdájú àti fún àwọn ẹbí anábì Ibrahim alayhis salam ní tírà àti ọgbọ́n àtòyé wà àtẹ́yìnà ohun mulkan adima àti wàá fún wọn lọ́lá tó tóbi ipò tó tóbi so alimohim wọ́n mọ̀ ẹ̀yà mi òun náà ni pé ọlọ́run bá ń kìlọ̀ fún wa tábàtì láwọn tọ́lọ́run bá bá kẹ́ àbúbá sóore fún ẹmọ́jà máa lára wọn ká tó fi nínú àwọn tí máa ń lára àwọn àfáà náà jẹ́ kan bẹ̀ tí ò bá fẹ́ jẹ́ fáwọn gan ni tí wọ́n fẹ́ pọ̀ jù àfáà máa ń lára abẹ́ ẹgbẹ́ rẹ̀ eléyìí sì common láwùjọ wa gan káwo tó dáyé lèyàn ti máa ń bá gbogbo tírísìtì yìí kò sí ewu nílẹ̀ ẹ̀yìn lágbájá ló mọ kí ó jù ẹ̀yìn tàmẹ̀dùn ìgbà owó kí ni tiẹ̀ ń bẹ̀ ìwọ náà lọ gbìyànjú kó mọ kí ó bí tiẹ̀ tó bá rọrùn ọpọlọ tọ́lọ̀ wọn bá fún òun nìyẹn ọpọlọ wá sí ìyàtọ̀ síra wọn òun ní fi de kí ó mọ́lẹ̀ dáadáa jù ọ lọ ni sọ kí ló wọ́n lára rẹ̀ fún bẹ́ẹ̀ náà làwọn olówó náà wọ́n lára ara wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn obìnrin náà wọ́n yá sọ pé àwọn ilé ni ó pọ̀ jù owú ìlara inú níbí ni ẹ̀tanú ó pọ̀ lára àwọn obìnrin gan-an síra wọn ìyá àtọmọ ìmọ̀ ń ṣe ọ̀rẹ́ àtọ̀rẹ́ ẹ̀gbọ́n àtàbúrò ìyálé àti ìyàwó ará alé sára alé ará àdúgbò sára àdúgbò ó bẹ̀rẹ̀ jẹ́ pé <laughs> àwọn ọ̀wà tó burú jáì jù ara àwọn obìnrin ló fẹ́ wà àwọn ọ̀wà tó burú jù ara àwọn obìnrin ni ìyẹn ni ànábì sallallahu alaihi wasallam lóbi nígbà tí wọ́n jẹ́ kóhun láwọn tó wà nínú náà àwọn obìnrin ló pọ̀ jù ń bẹ̀. ìlú jẹ́ pé wọ́n ọmọ ìyá mi tó ń gbọ́ mi tó jóbìnrin ní tó dáa jù náà ni kó wá ní nǹkan tó fi ṣe àlùwìkọ́yà ó fi dáàbò bóra rẹ kó níbi ìyá náà ẹ̀yin lẹ́ ń tó gbogbo jù ẹ̀yin lẹ́ ń pẹ́ gan jù ẹ̀yin lẹ́ ya láìmoore jù ẹ̀yin lẹ́ ya olókòókó jù ẹ̀yin lẹ́ ya ẹni tí mo ń sọ̀rọ̀ ẹ̀yìn jù ó yá èwo la fẹ́ yọ kú bẹ́ẹ̀ ẹ̀yin lẹ nítẹ́ lọ́rùn jù ẹ̀yin lẹ lójú kòkòrò jù gbogbo àwọn ìwà tá wá kà lẹ̀ pátá kò síwà tó dá ń bẹ̀ téèyàn bá kú sórí rẹ̀ téèyàn bá aláborí ní ọlọ́run èyàn ó jìyà lọ́jọ́ gbélé àkìyàmọ̀ ìlú yẹ kó torí bí mo ṣe kà á lẹ̀wọ̀n àtàwọn míì láti padà wá kà fún wa máa dé tí bá ń bẹ lára rẹ tètè wá gbòòrò ti fẹ́ já kú sọ àwọn àwa burúkú yẹn dàbí iná orí iná orí àbí ìtàwọn Yorùbá mọ́ pè ní eégbọn tí mọ́ ń bẹ lára àwọn ẹran tá a mọ́ ń sìn yẹn ìmọ̀ wà lára màálù ó sì lè wà lára ewúrẹ́ àbágbò tó bá ti wà ń dẹ̀mú jẹmújẹ ni yóò mọ̀ kó wà lábàá ìdí ń bẹ lára ẹ̀ ẹni tó wá ń sin àwọn ẹran tó bá ti rí kí ní òde yóò yọ ọ́ ẹrù iná ìmí ìjọbi tóbi subhanallah kò gbọ́dọ̀ wà lára ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó ti fa ìmọ̀ iye ẹ̀jẹ̀ rẹ mú ìtumọ̀ ẹni ẹ bá ti gbọ́dọ̀ tírìtì wá sí ọ̀daràn àtẹ̀mí náà tí mo sọ̀rọ̀ yìí àti ìwọ́n tí wọ́n náà gbọ́ mi ẹjẹ́ àmọ́ iyọ̀ àwọn àwà tí ò dáa kúrò lára wa pàápàá jùlọ ilé ìta ń sọ yìí ìlara wọ́n jẹ́ ní kí wọ́n yóò máa dùn sí oore tọ́lọ̀ bàbá ti fẹ́ lòmí sórí pẹ́ni yẹn ní tiẹ̀ kó mọ́ máa dunnú sórí tiẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ kí wà burúkú tí ń bẹ lára tẹni o kó sọ̀wọ́ náà dùn níwà burúkú wọ́n gbà wọ́n gbà láàyè ẹni tó náà bá ń saburú fẹ́ náà bá saburú fún ìtumọ̀ ni pé ìwà burú yẹn náà ń bẹ lára tiẹ̀ náà ẹni ti bí ló yára lójú ó gbé jáde ni torí pé wọ́n tó bá gbé níwà fún lórí tẹ́lẹ̀ kúrò lẹ́nu kó sì sọ̀rọ̀ náà lẹ́lẹ́ aláburú you shouldn't allow us don't defend sódò bá ti máa ń sọ lébi àwọn olóyìnbó máa rí ẹni tó fi tó ṣe rádaràdá sí ẹyẹ máa rí tẹ́lẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ sì rèé tẹ́ bá yí mọ́nú ẹ̀rọ kọ̀ dédé nílá rẹ̀ torí pé náà ẹ̀rọ̀pọ̀ náà nílé ẹlẹ́dẹ̀ bẹ́lẹ́dẹ̀ bá ti yí wọ gẹ́gẹ́ náà mọ́ náà ẹ̀rọ̀pọ̀ dédé ni ṣùgbọ́n ta ló yóò iná ìméjèèjì ìwọ sí environment tí wọ́n ń gbé tí èsè ẹ inú ẹ̀rọ̀pọ̀ ìwọ ló mọ̀ ní sí pé ha inú ìjọba fi dọ̀tí yí mi lára ó dẹ̀ wá yí mi mọ́lẹ̀ pẹ̀tù owó tó yí wọ́n mọ́ ẹ̀rọ̀pọ̀ tẹ́lẹ̀ pẹ̀ lára tiẹ̀ tó dọ̀tí ó mọ̀ pàwọn èèyàn mọ̀ pé onídọ̀tí lòun tẹ́lẹ̀ ìlú jẹ́ pé wọ́n jẹ́ kí ọmọ ẹ̀dẹ́ èèyàn tí ò níwà tí wọ́n bá níwà tó dá a lára wọ́n jẹ́ kó fi àìmọ̀kan yẹn fi sọ̀wọ́ náà di aláìdá èèyàn lára rẹ ìwọ mọ́ lára tiẹ̀ tọ́lọ́mbà tó ebó ìwọ dúnú tọ́lọ́mbà kẹ dúnú a ti sọ̀rọ̀ sẹ́yìn pé kí wọ́n mọ bìyànjú yẹ̀yẹ́ lórí àdánwò ẹni tó ń yọ̀ wọ nígbàtà burúkú àtẹlẹ̀ sí wọ nígbàtà burú tiẹ̀ náà bá dé ìwọ mọ́ fi yọ̀ ọ́ wọ́n lọ kí wọ́n sì sójú ayé turn by turn òun lóore ayé turn by turn náà ni aburú ayé pọ̀tìfáàtì pa aburú ò ṣẹlẹ̀ sí ẹ lélẹ̀ ó tún wọ́n ti dé kò lè ṣẹlẹ̀ sí ẹ lọ́la àwọn tí fi wọn náà délé ní àwọn náà gbàgbé yóò dé báyìí ọlọ́ àdánwò tí ó jagbára wa lọ tí ó jùgbàgbọ́ wa lọ ọlọ́njọ́ mọ́jọ́ ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wa tàbá tó wọnú ṣúra ní ṣúra tó lè pálá ọlọ́run bá júwe pé wa aburú ni kéèyàn máa lára torí ẹ̀ lọ́lọ́run bá fi ní ká máa ṣáájú òun ọlọ́run kúrò níbi aburú wọn ìwọ́tọ́lọ́run bá fi lè là kúrò ní ọwọ́ sùtá onílara a ọmọ ìyá mi orí ńlá lọ́lọ́wọ́n bá ti pọn ẹ̀yẹn bó bá kọ́lé tó dáa jù ládùúgbò àwọn onílára wọn mọ̀ rojọ́ bó rìn kò mọ̀ rírìn bó sọ̀rọ̀ kò mọ̀rọ̀ sọ kò sí gbogbo tó mọ̀ sí mọ́ lójú onílára kò sí èyí mọ̀ sí lójú ọdí bá wọ́n ní kò mọ̀ bó ti dáàbò bo ara rẹ̀ kúrò lọ́wọ́ wọn ọlọ́ọ̀bá ni wà ní ìṣàrí áfílẹ̀ ní ìdá abdala ẹmọ wá ìṣọ́ lọ́sọ́dọ̀ olúwa yín Allah kúrò níbi aburú àwọn onílára nínú àwọn àdéhìsì tí àwọ̀ àwò àti sẹ́yìn a ara ìṣòro rèé àbúrò àròbí ọlọ́wọ́ aníwò ló gbà dé sí ẹwà ó ní ànábi sọ́lọ́ lọ́wọ́ aníwò sọ́lá pé iná wùsà yóò ṣe ìwò ọmọ ti dá òye kúmà wípé àìsàn tó ṣẹlẹ̀ sáwọn Yahudi àti Nasara tó ti wá sáájú yìí yóò padà wá ṣẹlẹ̀ sí ìjọ ìtòhun iná kọ́ọ̀lù àmọ̀dá òye kúmà àwọn tó wà pẹ̀lú ànábi ìjọ náà lọ sọ́lọ́ lọ́wọ́ aníwò sọ́lá wọ́n ní kí láìsàn àwọn ìjọ nínú rẹ̀ anábì sallallahu alaihi wasallam ní wàtà asud àti àyàfún alùbábìlú wípé ìlara yóò máa ṣẹlẹ̀ láàrin wa tí ó fi padà wá di ọ̀tẹ̀ tẹ̀bẹ̀lẹ̀ fún sọ torí ìdí ẹ̀rọ ọmọ ìyá mi jìnnà sí máa lára ẹlòmíì nínú àwọn àdíìsì mi tí wọ́n gbọ́ alátọ́dọ̀ Az-Zubair ibn al-Awwam radiyallahu anhu ó ní anna nabiyya sallallahu alayhi wa sallam qala dabba ilaykum da'wal umam pé àìsàn àwọn ìjọ kan yóò gbọ́ ẹ̀yìn náà yóò ṣẹlẹ̀ sí yín wọ́n ní al-asad òun náà ní kéèyàn mọ lára ara wọn àbí kéèyàn mọ kórìíra ara wọn ìyá àlàhálẹ̀kọ̀ ó ní tẹ̀sí rí ìwà burúkú yìí àlàhálẹ̀kọ̀ ni ò láàkó tàálẹ̀kọ̀ ṣàárọ̀ ó ní sọ tó jẹ́ hálẹ̀kọ̀ kìí ṣe abẹ́ ìfárí o kìí tẹ́bí ń ó ní ṣùgbọ́n sẹ́rí ilé yóò máa fá ẹ̀sìn kúrò lára yín ni yóò máa fá ẹ̀sìn kúrò ní ara yín wọ́n ní wà lẹ́dí náà fi ibi yáàdì mo fi ẹni tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra ní àlá látàdí olùjánata àtàtù mínú ẹ̀ níwà lùjánà o ó dìgbà tẹ́ bá tó nígbàgbọ́ wà látù mínú àtàtà ààbò ìpìlẹ̀ tí ó nígbàgbọ́ lódodo ó dìgbà tẹ bá tó fẹ́ràn ara yín dáadáa dénúdénú afalawo na bí okun bí mọ yóò fi tó dáàpọ̀ lápù tí ń sọ fún yín ní tí ó fi kíní ohun tí ó fi rinlẹ̀ fún yín tẹ́ẹ̀fì jó nígbàgbọ́ lódodo tẹ́ẹ̀fì mọ fẹ́ràn ara yín kí ni ànábì wa sọ sallallahu alaihi wasallam afṣu salama bainakum ẹ máa fún àlàáfíà ká láàrin ara yín ẹmọ fún àlàáfíà ìyẹn ni pé ẹ̀yin ẹ sáà mọ sálámọ̀ síra yín ẹmọ sálámọ̀ tẹ bá ti ń ṣe yẹn àhà ẹ mú ọ ẹ ti járí nù ẹ fẹ́ràn ara yín ẹ sì padà di onígbàgbọ́ òdodo. Ànábì tó lọ ẹ̀ wọ́n tún gbà díìsì kan wá látọ̀dọ̀ Dọ̀múra bin Sàlábà rọ̀dí ọlọ́wọ̀ ánì kọ́l ó sọ báyìí pé kọ́lá rọ̀súlù báyìí sọ́lọ́lọ́wọ̀ àlẹ́yìí wọ̀tọ́lá láyà záàlù náà tó bí kẹ́rì máa lámú yàtà ha sáàdù ó ní òjíṣẹ́ ọlọ́run kíkà ọlọ́run kó máa bá sọ wípé àwọn èèyàn ò ní yẹ̀ kúrò lórí oore níwọ̀n bá ara wọn ìyẹn ni pé táyẹ̀ bá ti gba ìlara láàyè orí oore lẹ́mọ̀ wà ṣùgbọ́n nígbà tẹ́ ẹ bá ti ń lara ara yín ẹ lè sí ní orí oore o àdéhùn tábí ti gbẹ̀yìn ànábì sallallahu alaihi wasallam ń sọ nínú àdéhùn kan pé iyyakum wal asad olódọ̀wọ́ yín ìlara ìlara ti kí ni ó yín o ó ní fàínàlà àtàdà pé dájúdájú fẹ́ ìlara Ah. ya kúlù àsànà ìmọ̀ ń jẹ àwọn iṣẹ́ rí èèyàn ni kàmà sáàkúlù náà rúlẹ̀ àṣìbà gẹ́gẹ́ bí iná bódìsẹ́ máa ń jẹ igi ìkìlọ̀ nìyẹn náà fún alákọ̀ọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam ìyẹn ni pé wọ́n tó bá ń lára oore ẹjí yóò mọ jó dànù bí ìgbà tá a fi ná sára gi nígbà tá a ti dáná sára gi hù kí la ẹ̀sùn ẹ̀dì pé kó ṣe igi yóò jó oṣù wo lè tóbi tó yóò di eérú bí iṣẹ́ onílára ti mọ́ nínú gbogbo tó bá ń ṣe pátá yóò mọ jó dànù ni ọlọ́run mọ jẹ́ kí iṣẹ́ wa kú dànù nínú àdéhùn mi náà anábì sallallahu alaihi wasallam ó kìlọ̀ fún wa àbúrò rà ló gbàdé sí wa ó ní wala tahasadu wala tabagadu ó ní wala tadabaru wa kunu ibadallahi ikhwana ẹ má máa jẹ́ ni tí ó mọ̀ lára ara yín ẹ sì má máa kórìíra ara yín ẹ má máa kọ̀yìn síra yín wàkúrùmọ̀ ìbádọ́lá ìfúwánà gbogbo yín kẹ́ ẹ máa sì máa bẹ ní ọmọ àyá tá a bá ti lè tẹ̀lé sánàbí sọ yìí sallallahu alayhi wa sallam oore náà láàpadà bá pàdé ní ọ̀dọ̀ ọlọ́run kí wá ní àwọn aburú tí ń bẹ fún kí a tó lọ́mbẹ̀ọ́ ìkànnà àwọn àfáà kan kọrin ó ní yá á sì dálé àlá ní ìmàdí yá á sì dálé àlá ní ìmàdí àtàgèrè àlàmàn àsátàl àdàm àsátà àlàlà ìdí òkúmìgì lè á náà kàlàm tàrí dọ́ọ̀lì máa wà fàáfíìzà kàrọ̀ bí bí a ń jà dàní. Wàtàdá àlẹ́ ìka wojú àtọ́lá ó ní yá a ti dálé àlàní màtí. Mo ń pè ìwọ onílara tó ń lára orí tí ń bẹ lára mi. Àtàdérí tó mọ̀ ni àlámọ́ni àtàtàlá àdàb ẹni tó wúwà burúkú ìsí tó mẹni tó wúwà burúkú ìsì àtàtà àlàlà ìwé òpè ó mọ̀ pé ọlọ́run bá ló ń ta burú síhùn látara ìdájọ́ rẹ̀ tó ṣe owó ọlá ipò àgbéga ilé mọ́tò gbogbo tó jó orí tọ́lọ́run mi ṣe fún mi yẹn bó o ṣe ń lára mi hù aláà tó ṣe fún mi ló ń lo ẹ̀kọ́ tí ò dáa pẹ̀lú rẹ̀ ọlọ́run bá rí ẹ lẹ́ẹ̀ kótó gbogbo rìn kádàrá táyé yàtọ̀ sí ti kẹ́hìndé kẹ́hìndé lè lówó tí táyé ó tòṣì táyé lè tòṣì kí kẹ́hìndé lówó ẹ̀gbọ́n lè lówó kábúrò tòṣì àbúrò lè lówó kẹ́gbọ́n tòṣì aláàní mọ́ ń pín oore wọ́n mọ́ lára ẹ̀tọ́ lọ́nba sóore fún torí pé n tó ń sọ ni pé ọlọ́run bá òpin dáadáa ó ti jẹ́ pé ẹni tọ́lọ́run bá fún nìyẹn ọlọ́run rí ọ̀nà ìjọ táwọn aburú ti ń ṣẹlẹ̀ táwọn èèyàn kan náà ìwọ òsè mọ́ sọ pé á ìwádẹ́mọ̀ jẹ́pẹ́ níyẹn ni ọmọ ẹ̀kú o òun kọ́ ni ó yẹ kọ́kọ́ ẹ̀kú o òun kó yẹ kíyàwó rẹ̀ kú imí gbọ́ngàn ló yẹ kó ṣẹlẹ̀ sí ìwọ òsè sọrú yẹn ó sì jẹ́ oore nìkan ló fẹ́ mọ bí ti sára ti ẹ ò fẹ́ kí òun lára àwọn onítọ́lọ́run sọ̀rọ̀ fún torí pé kò sí fún ọ tí aburú bá wá ṣẹlẹ̀ táwọn ẹni yẹn ò ní mọ sọ pé irú ìwọ náà laburú náà bá ṣẹlẹ̀ sí á ah, èsì èèyàn rè o ọlọ́run kó sànù wa kúrò níbi wà burúkú wọ́n ní ọlọ́run bá aláàlú ń fa burú sí látara ìdájọ́ tó gbé kalẹ̀ tó fi sòun lẹ́ni ìkẹ́ lẹ́ánà kàlámtà rìndọ̀ lè máa wà á kò sí tó fà á tó fi ń ṣàìdá sọ́lọ̀ ju pé o ò yọnu sí ẹ̀bùn tọ́lọ́run bá fún mi ọlọ́run bá mi ló ta mí lọ́rẹ̀ fàákúdákà rọ̀ bíi. bí a ń za dàní a wà ń banújẹ́ ọlọ́ọ̀bá mi ló ń kéré ẹ̀ torí pé ó ń sàlékún oore yẹn fún mi àbí pé ọlọ́ọ̀bá ó dojú sí ọ ọlọ́ọ̀bá ó pẹ̀rẹ̀ rẹ pẹ̀lú pé kí ni yóò tún wá mọ̀ sàlékún oore fún mi. àbí mò ń tọrọ lọ́dọ̀ ọlọ́run kó jẹ́ ẹ̀yẹ́ rẹ kó jẹ́ kí ìbànújẹ́ rẹ ó máa pọ̀ sí látara pé kó sáà mọ̀ sàlékún oore fíìmì wàsáàdà àlẹ́ ìka òjò àtọ̀là kó wá tilẹ̀kùn gbogbo oore tí wọ́n bá ń tọrọ kó tilẹ̀kùn ẹ̀ mọ́wọ́ kó má rí ọlọ́run mọ́ sàlẹ̀ wàá sọ wa kúrò níbi aburú ìmọ̀lára ẹ̀dẹ́gbẹ́ wa o wọ́n ní mi mọ̀dọ́rí al-afẹ́d nínú àwọn aburú kéèyàn ọmọ lára àkọ́kọ́ ń bẹ̀ wọ́n ní ìsìnkọ́ọ̀tù Allahi ta'ala fi mu'aradatihi wàjtìnáwó al-awzar fi mukhalafatihi idh laysa yara qada Allahi adlan wala lini'ami minan nasi ahla wọ́n ní nígbàdúró ẹni bẹ́ẹ̀ ò bá ti rí ìdájọ́ ọlọ́run sí déédéé tí ò sì rí oore tọ́lọ́run bá ṣe fún àwọn èèyàn pé ó kún ló tọ́ sí wọn irú ẹni bẹ́ẹ̀ ńkọ́ yóò mọ̀ wá mọ bínú sí bọ́lọ̀ ṣe pín kínní o yóò wá mọ bílẹ̀mù rẹ̀ torí pé aláwọ̀ ṣe kínní o fún un ìwọ́n tó bá wá ń bínú sọ́lọ́run àhà bọ́lọ̀ ni ó sì mọ padà mọ bínú sí ọ látara pé ògún rí sí tó pín ọlọ́run bá ẹni tí bá ń lara ní tí wọ́n ń sọ ń bẹ̀ ni pé yóò rí ìbínú ọlọ́run torí pé kò yọnu sí ti ọlọ́run bá tó pín fáwọn èèyàn wọ́n ní bákan náà àsàrọ́ọ̀tù náà wàtíkọ́m ẹni tí wọ́n ń lara ẹ̀mí rẹ̀ ìmọ̀ ń bàjẹ́ ò ní dáa kò ní sẹ́kù bẹ́ẹ̀ náà ni ara rẹ̀ náà ń kọ́ yóò máa Saifa. wọ́n ní ẹlẹ́ẹ̀kẹta ìnìkìfáàdù lèmọ̀nsílá ẹni tí bá ti ń lára wọ́n máa ń já wálẹ̀ ní wọ́n èyí lè lọ sí òkè wọ́n ní bákan náà ìlara yájúlébò nìkọ̀b ni máa ń jẹ́ kí ìyàwó tọ́ síyàn wàyùzílò ní àm ìsì máa ń yọ ìkẹ́ àti orí kúrò lára ẹni wọ́n ní nínú rẹ̀ mọ́ ń bá àwọn ṣòro rí àbímà ìlara ó jẹ́ ibi tí àwọn aburú tó tóbi tó ti mọ́ ń wú jáde wá wà ní fáwọlẹ̀ àwa kíbi àlùwàkímà bẹ́ẹ̀ náà ló sì tún mọ́ ń sí àwọn aburú àwọn tí ò dá imọ́ ń sílẹ̀kùn rẹ̀ lẹ̀ tí yóò fi wọlé síyàn wọ́n ní yóò tó lè ẹ̀kẹ́dà wàdọ̀gí náà ta pèlùkọ́lù wọ́n ní tíyàn bá ti ń lara irú ẹni bẹ́ẹ̀ yóò mọ̀ ní hikdo ìtọ́jú ní hikdo ni yóò jogun rẹ̀ grudge ìkùnsínú wàdọ̀gínà nínú ọkàn rẹ̀ wọ́n ní bákan náà ẹni tí bá ti ń lara dalilun dalilun ala sukuli alkhulq ó jẹ́ kí èèyàn mọ̀ ìpé irú ẹ̀ níbẹ̀ á ìwà tó lò lọlẹ̀ ìwà yẹpẹrẹ wàdànà àti náà àti ẹ̀mí irú èèyàn bẹ́ẹ̀ pé á ah, àti èèyàn yẹpẹrẹ ní irú ẹni báyìí wọ́n mọ̀ yá mi tó bá wá fẹ́ kí kankan ṣẹlẹ̀ sí ọ nínú gbogbo àwọn kẹta àkàálẹ̀ yìí dáa dáa ilẹ̀ hasan tètè yá fi ìlara dẹ̀wọ̀ máa bó lóore yọ̀ ìwọ náà gbọ́ sí kọ̀rọ̀ kó máa bẹ lọ́hùn ìwọ lọ́hùn mo bẹ̀ ọ́ o òbí tó bí rẹ bẹ̀ ọ́ irú orin báyìí tó ṣe fún lágbájá ọmọ lágbájá yìí wọ́n gbà kú lára rẹ̀ o irú orin bẹ́ẹ̀ àbílẹ̀ tó dájú sí ẹ lọ mọ́sálàí wa ti irú ẹ̀ ṣe mí náà bí èèyàn àárẹ̀ ṣe máa ń ṣe nìyẹn ó bẹ̀ nìyẹn dunnú lójú rẹ̀ ó sì tún máa ṣàdúrà fún lẹ́yìn bó o lè yàn ò sí ní ìpínlẹ̀ ìwọ náà wàá máa rántí ara tiẹ̀ náà látara pé ó bá wo lóore yọ àbí ọlọ́run ìdùnnú mọ́sálàí wa ti fẹ́ nìkan kan wa eléyìí tó ti ṣe fún wa wọ́n padà wá sọ́ dìbànújẹ́ fún wa. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم الله خيرا